Femi Adebayo. I don't want to let the cat out of the bag that I was also in the return of Jalili. Uh, eh, you know, I'm an actor too along. Bàbá gan halẹ̀ èmi. Ìyá wọn ẹ orí mi ni. Yéè. Ó pàdé ìṣe gbogbo ṣàkàrà àlejò ọjọ́ tá a bá wọ sinimá. Àwọn tó dá fi wọn máa kó bá wọlé ẹ fi wọn lẹ eléyìí tó bá tó bá wọlé àwọn àwọn ló kàwé ni ìṣe tó mo lóògùn mo máa ń dẹ́rù àwọn. Please permit me also to celebrate from the Adebayo family, Sadiq Adebayo. Please a round of applause. àṣà àpapọ̀ kẹ̀kọ́ ní àṣírí yìí ti túbọ̀ díẹ̀díẹ̀ ẹ̀rọ̀pléènì ó dákọ̀. wọ́n ti kí àmì rẹ̀ lẹ́kọ̀ọ́. Kagilaba, Sadalili, Sadalili, Sadalili, Sadalili. I'm a lawyer in my country. Everybody know me well. If you look me up and down. Bàtà mi adùn kòkó ká. Bàtà mi adùn kòkó ká tí ìbá kàwé mi. iṣẹ́ àgbẹ̀.